This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. والدليل ẹ̀rí tí máa tọ́ tí yóò tọ́ka wá sí ń ta wí òun náà ni gbólóhùn ọlọ́run bọ̀bà àdìkẹ́lá tó ń sọ fún wa wípé kò ní قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون èrè ànábì máa bi àwọn kẹfìrí léèrè manyarzukukum talenti máa pèsè ìjẹ mu fún yín mina sàmà ìwàlà arúgbó àti pèsè tí ń bẹ láti ń wá láti sánmà ní gẹ́gẹ́ bí òjò wàlà arúgbó àti tí ń wá ní láti inú ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn arúgbó amọ̀ ìyẹn lè kó sámà àwọn àbẹ̀tọ̀ ọ̀rọ̀ bí wọ́n léèrè pé talẹ̀ ní tí ó ní kápá lórí ìmọ̀ gbọ́rọ̀ àti ìmọ̀ ríran ojú wa alẹ́ tó ní kápá láti jẹ́ kí ó máa gbọ́ kó máa fi ríran bákan náà etí wa alẹ́ tó ní kápá láti jẹ́ pé ká máa fi ríran wa man yukhrijul hayya minal mayyit talẹ́ni tí ó ní kápá láti máa mú alààyè jáde ní òkú wa yukhrijul mayyita minal hayy alẹ́ náà tuntun ní kápá láti máa mú òkú jáde nínú aláàyè wa man yudabbirul amra bí wọ́n léèrè kíta alẹ́ nìkí ìkápá ìdarí sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹ́ńbẹ́ talẹ̀ tó ní kápá lórí rẹ̀ fasayaquluna Allah àwọn kẹfìrí yìí ó ìwọ̀n padà máa sọ fún pé Allahu ni ọlọ́run ọba ni fakul wa bí wọ́n léèrè wá sọ fún afala tattaqun èyí wá sí i tẹ́ ẹ̀ sì wá páyọ̀ ọlọ́run báyìí kẹ́ ẹ ju pájú sẹ́lẹ̀ fún kẹ́ ẹ ṣe ìmọ̀ ẹjọ́sìn fún kẹ́ ẹ ṣe fún òun ọlọ́ máa dájú rẹ̀ kọ́ ọlọ́run báyìí nìkan. a rí àyà tí a ṣàlàyé yìí nínú sọ́rọ́tù Yunus al-Qur'an orí kẹwàá ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n. al-qa'idatu thaniya òpó kejì nínú àwọn ìpìlẹ̀ tá a gbúdọ̀ mọ̀ nínú ẹ̀sìn wa. anáhùn yàkùlù ọgbọ́dọ̀ mọ̀ wípé àwọn kèfèrí yìí wọn a máa sọ wípé mẹ́ẹ̀dà àwùláhùn aláwọn àwọn ò máa pe àwọn ò máa pe àwọn ohun táwọn ń pè gẹ́gẹ́ bí òòṣà àbáwọn táwọn fi sáàárín àwọn àtọ́lọ́hùn yìí táwọn ní ká máa báwọn gbé táwọn ní nínú ìbéèrè nínú àdúrà lọ́sọ́dọ̀ ọlọ́run àwọn kọ́ làwọn ń pè ilé kódà kìí sáwọn òòṣà yìí gẹ́gẹ́ làwọn ń dojú àdó àwọn akọ àtijọ́ ti àwọn ìlà àlefọ́làbẹ̀ kúrùbàtì wọ̀ṣàfàà pé ní táwọn kàn sí ni pé àwọn ń fi àwọn òòṣà yìí lè tọ́lábẹ̀ kúrùbà àwọn fi ń wáyé sún mọ́ sọ́dọ̀ ọlọ́run wàṣàfáà àti ìṣìpẹ̀ nígbà tó sì jẹ́ pé ẹ̀rọ ẹlẹ́ṣẹ̀ làwọn àwọn ń fi àwọn ọ̀sà àwọn yìí àwọn fi ń wá ìṣìpẹ̀ náà ni àwọn gbà ìpè ọlọ́run bá yìí náà ló dá wọn ló yẹ káwọn máa ló dá wọn lóòótọ́ ṣùgbọ́n ìmọ̀ dojúkọ àwọn ọ̀sà àwọn yìí àwọn fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba bákan náà láti lè ṣìpẹ̀ fáwọn ọlọ́dọ̀ ọlọ́run bá ní fàdẹ́lì ìlú kórùbà ìtọ́ka sí wípé àwọn kèfèrí wọ́n sọ ilé yìí wípé àwọn ń pin táwọn ń pè àwọn ń jọ́sìn fún táwọn ń jọ́sìn látàrí pé kó bàa lè súnmọ́ àwọn ọlọ́run kó bàa lè sún àwọn ọmọ ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé lónìí àwọn kan náà wọ́n á pe àwọn oríṣiríṣi wọ́n lè pe màláíkà tí wọ́n sọ pé àwọn ń fẹ́ kó sún àwọn ọmọ ọlọ́run ọba ni. قوله تعالى هناني أري ليني قرأت يولو باسو من سورة الزمر القرآن أوري قوكا ديني أغوجي أسي أغبا والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زُلْفًا wàlẹ́bínà tẹ́kọ̀dù mìndù níhì àwùlíyà ọlọ́run ẹ̀rí àwọn tó ṣe wípé ìtẹ́kọ̀dù mìndù níhì àwùlíyà wọ́n mú un tó yàtọ̀ sí ọlọ́run ọba wọ́n mú ní olùdáàbòbò wọ́n mú wọn ní olùgbọ̀wọ́ wọn tẹ́ ẹ bá wá ń sọ fún wọn pé ẹ má mú un tó yàtọ̀ sí ọlọ́run ọba ní olùdáàbòbò yín olùgbọ̀wọ́ yín wọ́n mọ̀ sọ wípé mẹ́rànà àbúrò àwọn òdojú ìbádà àwọn àwọn òdojú rẹ̀ kọ́ àwọn òṣàwọn yìí ilá lìyọkọ̀débù náà ilà lọ́ọ̀yì zulfa bí kìí ṣe pé kán bá a lè mú àwọn kán mú àwọn súnmọ́ ọlọ́wọ́n bá ní inna Allaha yahkumu baynahum ẹ̀ wá rí dájúdájú ọlọ́wọ́n bá yóò sì padà ṣèdájọ́ irọ́ tá ń pa yìí mọ́ ọlọ́wọ́n bá fima hum fihi yakhtalifun nǹkan ṣe yapa láàrin ara wọn yìí ọlọ́wọ́n bá wà yóò padà ṣèdájọ́ lórí wọn inna Allaha la yahdi man huwa kadibun kafar torí pé ọlọ́run ọba àlejòlá dájúdájú kò ní í fi mọ̀nà gbogbo ẹnikẹ́ni tó bá ti fi kadibun yìí máa parọ́ mọ́lọ́run ọba ní kafar aláìmoore kẹfìrí ni. wadalilu shafa'a ẹ̀rí tí máa tọ́ka tí ó tọ́ka wa lọ síbi pé àwọn kẹfìrí tá ń sọ yìí wọ́n tún sọ yìí pé àwọn ń sin àwọn nǹkan wọ̀nyí àwọn ń pè wọ́n láti lè bá a mú láti lè bá a ṣe pé àwọn wájú ọlọ́run ba ẹ̀rí eléyìí òun náà nìkan olúhu ta'ala gbólóhùn ọlọ́run ba tí ń sọ fún wa nínú súrọ́tù Yunus kùránì oríkẹwàá bákan náà àyà kejìdínlógún òun náà ní gbólóhùn ọlọ́run ba tó ń sọ fún yín pé. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون wọ́n àgbòdo nìdúnìlà wọ́n ń ṣe ìjọsìn wọ́n ń dájú ìjọsìn yẹn wọ́n ń kọ àwọn nǹkan tó ṣe wípé ó yàtọ̀ sí ọlọ́run ba tí ó sì jẹ́ wípé máa láàyà burúhùn wà láàyà nfàhùn pé pé láàyà burúhùn wọn à wọn ní ìkápá àti ìsinmira kankan kàn án wà láàyà nfàhùn kódà wọn ní ìkápá láti ṣàǹfààní kankan fún wọn wọ́n yà kú lù tẹ́ ẹ bá wa bí wọ́n lè pè é wá sí tẹ́ ẹ wá ń ṣe ilé ìwọ̀n mọ̀ fún ilé sí pé haula'i shufa'a'una 'inda Allah àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tí ó máa ti pẹ́ wá wájú ọlọ́run wọ̀ṣàfàà ẹ wá rí tí ń jẹ́ ìṣìpẹ̀ ṣàfàà tán ìṣìpẹ̀ méjì ló ń bẹ ló fẹsẹ̀ rinlẹ̀ nínú ìsìláàmù ṣàfàà tún mọ̀nfìyà ìṣìpẹ̀ ètò ṣe yí pé mọ̀nfìyà tí a nígbà wọlé èyí tí kò fẹsẹ̀ rinlẹ̀ wa shafa'atu muthbata àti ìṣèpè èyí tó ṣe yí pé ó jẹ́ èyí tó fi ẹsẹ̀ rinlẹ̀ fa shafa'atu manfiyya ẹ̀rí ìṣèpẹ́ èyí tí ò ní jẹ́ àtẹ́wọ́gbà tí ò fẹsẹ̀ nílẹ̀ máa ka alàtútùkúnlábù min ghayrillah òun náà ni ìṣèpẹ́ tí yẹn bá ń wá látọ̀dọ̀ tó yàtọ̀ sí ọlọ́run fi ma la yaqidu alayhi illa Allah tó sì jẹ́ pé nǹkan wá ti tẹ̀lé lórí yìí kò sẹ́ni kankan tó ní kápá lórí rẹ̀ illa Allah lẹ́yìn ọlọ́run ọba wa dalil ìtọ́ka sí ilé qawluhu ta'ala òun náà ní gbólóhùn ọlọ́run ọba tí ń sọ fún wa alukur'an orí kejì aya kẹrìnléníàádọ́ta kò lé ní ìgbà níbi tí ọlọ́run ọba ti sọ fún wa pé. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ lẹ́gbẹ́ ẹ̀mí ọlọ́run bá gbọ́ ní òdodo anfiqu ẹ máa ná mimma razaqnakum nínú àwọn nǹkan tá a ṣe ní pèsè fún yín min qabli an ya'tiya yawm síwájú kó tó jẹ́ pé ọjọ́ kan ó dé ọjọ́ wo ni yawmun la bay'un fihi ọjọ́ tó ṣe é pé kò ní sí títà rírà ń bẹ̀ wàláhùlà ọ̀rẹ́ ààyò ọ̀rẹ́ kòríkòsùn ní sí bẹ́ẹ̀ tí ó lè ṣe ní láǹfààní wàláṣàfáà kódà ìmọ̀ ṣìpẹ̀fúnni ò ní sí ń jẹ́ta ń sọ yìí wọ̀lkàfíhù gbogbo àwọn tó bá wá ṣàìmọ̀ orí fẹ́ẹ́ ṣe kẹfẹ́ lé sí ọlọ́run bá níjọ́ yìí húlù zọ̀ọ̀lì mu kódà